Ah. ẹ káàbọ̀ ẹ kúlé o a kú àtàárọ̀ ní gbogbo ibi tá a ti ń wò mí jákèjádò orí gbogbo orílẹ̀-èdè àgbáyé mo wá kí wa ní gbogbo ilẹ̀ káàárọ̀ àjíire tí a mọ̀ sí ilẹ̀ Yorùbá <clears throat> gbogbo alámọ̀ pé. ní ní ìjọ́ bíi mélòó kan ni àwọn nǹkan kan ti ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára gẹ́gẹ́ bí òye tèmi mo ní kí n dá sí ká lè yànnàná àwọn nǹkan kan fúnra wa ká má da lúrú pọ̀ mọ́ sápà ká má da dúdú mọ́ funfun débi tá a máa yí mọ́ pupa ká má da osùn mọ́ ẹ̀fún débi tá a máa da èédú mọ́ torí àwọn àgbàlagbà tán bá fẹ́ sọ̀rọ̀ wọn ní <clears throat> ẹfun ló ń ba yí osùn jẹ́ osùn ló ń ba yí ẹfun jẹ́ wọn ní àwọn méjèèjì àtẹfun àtòsùn èédú ló ń ba yí wọn jẹ́ ó ti yí àwọn àgbàlagbà báwọn bàbá wa ṣe máa ń sọ láyé ìjọ́un ni àti àwọn kan tá ń sọ láyé ìsìn bàbá mi dání ẹni yìí ẹ káàbọ̀ sórí ètò ṣe rí ọ̀rọ̀ tó bọ̀ mí expect as early as táìmù tó ṣẹlẹ̀ yẹn ni <clears throat> kí n tó bẹ̀rẹ̀ live program yìí mo ti jáde mi ìfẹ́ kan ba program ìjẹmọ́ mi lọ́wọ́ ni mo ṣe sáré switch bẹ́ẹ̀ yẹn tó bá ṣe ń jọ yẹn máa bá mi share program yẹn máa bá mi like yẹn máa bá mi love ẹ̀ kàn bá flag yẹn <clears throat> so mo wá jáde pé kí n sọ̀rọ̀ lórí kinní yìí ṣùgbọ́n mi ìfẹ́ sọ̀rọ̀ lórí ajá nìkan kí àlàyé ọ̀rọ̀ mi lè bàa kún kó lè bàa nítumọ̀ kó lè bá ní ẹ̀rí kó lè bá yàtọ̀ sí gbogbo ohun tí àwọn èèyàn ẹlòmíì ti ń sọ látọjọ́ yìí torí mi fẹ́ wá bias. lápá ọ̀tún lápá left ẹ máa rí i pé ajá ló wà ń bẹ̀ àárín méjì òkété ló wà ń bẹ̀ lápá àlàáfíà lápá ọ̀tún ejò ló wà ń bẹ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí mo mọ̀ lísìtì àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí jáde ni <clears throat> kí n lè ráyè ṣẹ̀kúnrẹ́rẹ́ ètò ráyè ṣe ẹ̀kúnrẹ́rẹ́ wọn dáadáa bó ṣe tẹ́ mi lọ́rùn. wọ́n sọ pé ajá jíjẹ ó dáa àwọn kan ní kò dáa dìsẹ́mẹ̀sìn o àwa mùsùlùmí àwọn kan mú ẹ̀rí ajá jíjẹ wá pé ajá jíjẹ dáa fẹ́ni tó bá lè jẹ àwọn kan ní ajá jíjẹ ò dáa <laughs> fẹ́ni tó bá a gbọ́dọ̀ jẹ́ nú ẹ̀sìn Islam nínú kíní kan ni pé wọ́n wọ́n wọ́n wọ́n emphasize o pé a gbọ́dọ̀ kò dáa ká jẹ nínú ẹ̀sìn Islam wọ́n sọ pé kò dáa ká generally wọ́n emphasize pé nínú ẹ̀sìn Islam kò dáa ká jẹ nítorí ẹ̀ ni mi ṣe bú wọn torí nǹkan tí Islam kọ́ ni pé tó kọ́ wa ni pé ẹ má jẹ ajá Islam ní ẹ má jẹ ajá so àwọn náà fi ń sọ pé eh, according to Islam ajá jíjẹ ò èèwọ̀ ni hmm. ntí ó máa drive wa ntí ó máa gbé wa lọ sínú àwọn ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta yìí rèé o àbí ẹ̀sìn méjèèjì ẹ jẹ́ kí n scoop ẹ̀ down bẹ́ẹ̀ mi fẹ́ elaborate ẹ̀ mi fẹ́ ètò tí màá ṣe ní eh, exposition four mi fẹ́ gbé wá sórí program lálẹ́ torí nǹkan ń bọ̀ lójú ọ̀nà so ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ̀rọ̀ lórí èèwọ̀ generally hmm. ní ilẹ̀ ìkàrọ̀ òjire nǹkan tó tóbi lè wọ o mi mọ nǹkan tó ń pè nílẹ̀ bòmí ṣùgbọ́n nílẹ̀ káàrọ̀ òjire tèmi jẹ́ ọmọ ọkọ ojúlówó ọmọ ọkọ káàrọ̀ òjire èèwọ̀ n tó tóbi ni tí n tó tóbi débi pé tọ́ ní kínní má ṣe èèwọ̀ ni ẹni tán bá bí pọ̀nrí gbá kó bàbá ńlá kó bàbá ẹ̀dá kó lọ ṣe ntójú ológin ní rí tí ò fi lè fẹ̀yìn lélẹ̀ ojú ẹni yẹn á rí kí ni mo pè ohun tí ojú ológin ní rí tí ò fi lè fẹ̀yìn lélẹ̀ sùn ojú ẹni yẹn á rí. tọ́pìkì ló máa gbé mi lọ sínú ìsìláàmù àti bí àwọn tó mú ẹ̀sìn wá generally fún wa bọ́n ṣe mú oríṣiríṣi tó bọ́n ṣe mú oríṣiríṣi nǹkan tó ti wà in existence ní ọ̀dọ̀ àwa ọmọ káàárọ̀ òjíire tí wọ́n wá twist ẹ̀ tán blend ẹ̀ tí wọ́n ti bọnú ẹ̀sìn ẹ̀ ń gbàgbé just of recent mo sọ̀rọ̀ nípa ten commandments tó wà nínú bíbélì mo wá nígbà tí mo ń sọ̀rọ̀ yẹn lọ mo wá sọ̀rọ̀ kan mo sọ nípa forty two principle of mahat bàbá mi Bíyẹmí Oòduà ni mí Oòduà gbé wa o mo sọ̀rọ̀ nípa forty two principle of mahat mo wá ní ká ẹ lọ ṣe ìwádìí principle yẹn forty two principles of mahat mahat is spelled m aat a gbé wá fún yín ẹ wá study àwọn principle yìí dáadáa kẹ ẹ wá kẹ wá compare sí ten eh, ten ten eh, òfin Mósè ten loss of mose àbí ten kí ló ń porúkọ ẹ ẹ wò dáadáa wọ́n kọ́ ìn gbogbo ẹ̀ láti inú ẹ̀ ní ibẹ̀ yẹn kọ́ mọ́ ń lọ so nǹkan tí mo ń sọ yìí ní essence ni pé tí tó yẹ pé àwọn àfáà ló ń jiyàn ló jẹ́ kí n scope ló fẹ́ jẹ́ kí n scope ẹ̀ down sí orí àwa mùsùlùmí christian ò sọ nǹkan kan pa so i don't have any business with them on this one. àwọn tó mú ẹ̀sìn yẹn wá wọ́n mọ àṣà wa wọ́n mọ ìṣe wa wọ́n wá mú púpọ̀ mo fẹ́ lè sọ pé púpọ̀ ìtúlẹ̀ ló jẹ́ pé tá a bá tírèsì tírèsì tírèsì tírèsì tírèsì tá a bá tọwọ́ bọ àwọn àdìsí àwọn tó mú àdìsí rẹ wá tá a bá tọwọ́ bọ̀ dáadáa tá a fẹ́ lójú tá a fẹ́ àlùkùrán tá a fẹ́ gbogbo ẹ̀ lójú dáadáa a máa padà já sínú ìṣẹ̀ṣe ni o ṣùgbọ́n ẹ jẹ́ ká fi mọ láàyè ibẹ̀ yẹn. bẹ́ẹ̀ ni yorùbá nation no retreat no surrender ọ̀rọ̀ yorùbá iṣẹ́ mo fẹ́ kọ́ mo fẹ́ sọ̀rọ̀ lẹ́yìn ṣùgbọ́n mo fẹ́ sọ̀rọ̀ ọmọ kóòtù òjìrè generally ẹ ṣé bàbá mi bàbá mi adéfàlà akeem mr smooth ẹ ṣé o <clears throat> so kò sí bá ṣe máa tọ́ ọ̀bọ̀ lójú tá à ní sọ̀rọ̀ débi ìṣẹ̀ṣe o òun ló wá dífá fún ọ̀rọ̀ alájáde ọ̀rọ̀ oní èèwọ̀ dé pé à ń pè kinní kan ní èèwọ̀ kò sí tó ń jẹ́ ìwọ̀ ní mẹ́kà nígbà náà nígbà tán kọ́kọ́ dá kalẹ̀ torí tán tí mẹ́kà kọ́kọ́ ń jẹ́ mẹ́kà kó tó di pé ìsìlámù dé o kò sí tó ń jẹ́ ìwọ̀ ní mẹ́kà ilẹ̀ káàrọ̀ òjìrì ni a ti ń ṣe ní èèwọ̀ ní èèwọ̀ wà ìgbà tán wá sọ́dọ̀ wa náà rí i pé ah, àwọn nǹkan wáyé wọ́n fọ̀bí di kìíní àwọn kìíní wáyé kéré òkè nǹkan wáyé náà wọ́n náà fi wọ́n twist ẹ̀ sínú constitution òun ló fi sọ òun náà fi ṣe òfin pé law tó bá ti ṣe nǹkan báyìí ó ti ó ti ṣe ó ti ṣe sófin èèwọ̀ nìyẹn penalty ẹ̀ ni ó ní kí lorúkọ theorist yìí tó sọ pé men were born free but everywhere in chains ntòmí ni pé ìgbà tí olódùmarè dá wa kò sí òfin tó ń dè wá nígbà tí ifá ò tí ì dé ẹ gbọ́ kò sí òfin tó ń dè wá àwa ọmọ èèyàn On land, dera wa men were born free but everywhere in chains our la ń ṣera wa nítumọ̀ ẹ̀. ìgbà tí yorùbá tí ọ̀rúnmìlà gbé fadé ni òfin oríṣiríṣi bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ ní fáńtọ́ sọ́nà pé nǹkan báyìí tó bá ṣe nǹkan báyìí nǹkan báyìí lójú ọmọ rí èèwọ̀ lélẹ́yìí mọ́ ṣe o mọ́ débẹ̀ torí kò sí ọ̀ ń tá a bí lórí ilẹ̀ alàyè tí ò ní ifá tó bí tí ò ní odù tó bí o o lè má mọ ti ẹni torí irú ẹ̀sìn tó gbà ṣùgbọ́n kò sí ẹ̀dá alàyè kan tí ò mọ odù tí ò ní odù tó bí wáyé àṣírí ni àṣírí ọ̀rọ̀ ni àwọn àgbàlagbà ló mọ̀ sọjẹ́ ká padà sórí ọ̀rọ̀ lájáde wọ́n wá ń sọ̀rọ̀ wípé ajá da ajá ọ̀dà ó wá di gbọ́n mi sí omi ètò láàrin ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa àtàntà kan ń bá wọn fà á. mo wá fẹ́ sọ kinní kan kó tó di pọ́n mú ẹ̀sìn wá o. ajá ṣe é pé ní ilẹ̀ Yorùbá àwọn ìlú kan wà tó ṣe wípé wọ́n ní èèwọ̀ nǹkan tí wọ́n gbọ́dọ̀ jẹ tó jẹ́ nǹkan abẹ̀mí torí kí ló dé jẹ́ kó rí bẹ́ẹ̀ ìtàn ìlú kọ̀ọ̀kan bí àwọn tó tẹ ìlú kọ̀ọ̀kan dó ṣe tẹ ìlú yẹn dó ẹranko ẹranko ẹranko àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹranko ló láǹfààní àti báwọn rin ìrìn àjò náà n tó di èèwọ̀ fún àwọn ìran kan lónìí wọ́n fi ṣe àpọ́nlé irú àwọn ẹranko bẹ́ẹ̀ ni o láti fi ẹ̀mí ìmoore hàn pé ah, látòun lọ ìran mi ò ní ṣe báyìí in tó di èèwọ̀ fún àwọn ìran kan lónìí pé irú ẹranko báyìí ẹ̀bọ́ àfẹ́ rí ní sàkání wàhálà jẹra irú ẹranko bẹ́ẹ̀ òun náà ní ìtàn tó òun náà ní tó bá dé nínú ìtàn ìṣẹ̀dálẹ̀ ìlú yẹn ni o nílẹ̀ káàárọ̀ òjìrì lèmi sọ o. kábíyèsí olódùmarè ah, ìṣẹ̀ṣe la gbogbo a máa pa tí máa sọ pé ìṣẹ̀ṣe ọpọlọ ẹlòmíì ò ṣiṣẹ́ ọpọlọ rẹ̀ inú babaláwo ló ń lọ babaláwo àtòníṣègùn ẹni tó bá ń ronú bẹyàn ẹni náà ò tí ì gbọ́n ìpìlẹ̀ ló ń jẹ́ ìṣẹ̀ṣe ìpìlẹ̀ ló ń jẹ́ ìṣẹ̀ṣe gbogbo a sì máa padà sípìlẹ̀ ó pẹ́ ó yá ẹ kọ̀ sílẹ̀ ìpìlẹ̀ kò lè parun láéláé. ẹ jẹ́ ká wá lọ sínú ìdílé ẹ jẹ́ ká wá lọ sí ti ìlú kọ̀ọ̀kan mú sọ o nínú ìlú kan ìdílé àwọn ìdílé kan wà tí ìtàn baba ńlá baba wọn nínú ìdílé yẹn tó tó tó tó so mọ́ oríṣiríṣi ẹranko nìmí fi ní èèwọ̀ tó yẹ pé ẹranko bá ìdílé báyìí mi sọ̀rọ̀ ìlú mọ́ o ìdílé báyìí à à gbọ́dọ̀ jẹrú ẹranko báyìí tá a bá jẹ nǹkan báyìí ló máa ṣẹlẹ̀ nǹkan báyìí ló jẹ́ nítorí kí ló dé tá a fi nǹkan báyìí máa ṣẹlẹ̀ ìtàn rèé ìtàn rèé ìtàn mo ṣe fi ẹranko mẹ́ta sókè yìí ó yẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti ajá ìlú alákọ̀ọ́kọ́ odidi ìlú ni mo ń sọ yìí o odidi ìlú alákọ̀ọ́kọ́ tí mo mọ̀ wípé wọn kì í jẹ ajá ó ní ìlú tá ti bí mi lọ́mọ ọ̀tá ayé gbajú gbogbo ọmọ ọ̀tán pátápátá wọ́n ní ọlọ́tọ̀ ò gbọ́dọ̀ jájá èèwọ̀ ni ìwọ àáfàá tó o bá ní ẹ lóògùn ẹ ní oríṣiríṣi ẹ tíra ìrẹ̀kẹ́ ẹ lọ jájá ìwọ àáfàá tó o sọ pé ajá dáa yẹn kán máa jẹ́ fẹ́ni tó bá fẹ́ jẹ́ torí mọ̀ pé àwọn ọmọ lẹ́yìn rẹ ọ̀pọ̀lọpọ̀ wọn ti jẹ́ sí ti adarí wọn tó jẹ́ ìwọ tó ti ní kán jẹ́ ọmọ ọ̀tán tó bá wà láàrin àwọn ọmọlẹ́yìn ẹ̀ tán bá ti bí ìpọ́nrí kan gbáńlá kó bàbá ńlá bàbá ẹ̀dá kó lọ jaja tí ò bá ti ní tí ntí kinní kan rí tí ò kì fi ń tọ̀ tí ò bá ti rí. ó máa rí orí dandan torí ọlọ́tàn ògbó rẹ̀ jaja ó ní ìtàn tó rọ̀ mọ́ nínú ìṣẹ̀dálẹ̀ orídìí ìlú yẹn ọ̀tàn ayégbájú. tá bá ní ọ̀tàn ọ̀tàn ọ̀tàn ọmọ ọ̀tàn méjì tó bá fẹ́ra wọn ẹbí rẹ̀ ló fẹ́ o ìlú tí gbogbo aráàlú ti tan mọ́ra wọn lọ́nà kan àbí mi ò ní wọ́n ń pè ní ọ̀tàn o gbogbo wa ní ìṣẹ̀dálẹ̀ kan wá ní èèwọ̀ kan ṣoṣo tó pa gbogbo wa papọ̀ ìdílé kọ̀ọ̀kan ní èèwọ̀ títí ẹ o ṣùgbọ́n èèwọ̀ tó pa gbogbo òlú ọ̀tàn papọ̀ yálà ọ̀tàn ilé ọ̀tàn kòtò ọ̀tàn gbá ọ̀tàn ayé gbajú èèwọ̀ kan ló pa gbogbo wa papọ̀ ìran ọ̀tàn ò gbọ́dọ̀ jò kété ìran sọ́rí ìran ọ̀tàn ò gbọ́dọ̀ jájá wọ́n ní ọlọ́tàn ò kí ń jájá ìlú tá a ti bí mi lọ́mọ nìyẹn. ó wá kúrò ní orídìí ìlú ó wá bọ́ sí ìdílé kọ̀ọ̀kan nínú ìdílé ti tèmi èèwọ̀ ni a gbọ́dọ̀ mẹ́mú torí ń tá ń ṣe ẹ̀sìn ẹ̀sìn ọ̀kan ilé tó wà nílẹ̀ yìí o èèwọ̀ là ń sọ̀rọ̀ èèwọ̀ òun là ń sọ̀rọ̀ rẹ̀ yìí o a gbọ́dọ̀ mẹ́mú ọmọ Ọbàtálá ni wà ń lé wa a gbọ́dọ̀ mẹ́mú bó ṣe máa ń wù mí mu tó temptation máa ń wá ṣùgbọ́n wọn bí pẹ̀lẹ́pẹ̀ gbá ńlá kú bàbá ńlá ẹ̀dá kó o mú ọjọ́ yẹn ni ìrìn ẹ̀ ti bẹ̀rẹ̀ sí ń dàrú. mi ò mọ irú adúrú tó lè kí láyé mi ò mọ irú adúrú orí òkè tó lè lọ bí ṣẹ̀dá abẹ ṣe gbà nìyẹn tìdílé mi wà tó jẹ́ pé <clears throat> wọn gbọ́dọ̀ jàdí wọn orí ẹbí wà tó jẹ́ pé wọn gbọ́dọ̀ jẹ́ àdùn <clears throat> tìdílé nìyẹn ṣùgbọ́n ìlú kọ̀ọ̀kan nìyẹn ìyẹn lábala ọ̀dọ́ títajà inú àwọn kì í ṣe ìdílé kì ìlú ọ̀tọ̀ nìkan ni ò kí ń jájá o ìlú tí ò kí ń jájá pọ̀ ìdílé tí ò kí ń jájá pọ̀ ẹ ṣé jàre prince bámigbádé ọláwọlé ẹ ṣeun gan ni ẹ bá mi pín ètò ẹ bá mi pín ètò ẹ dákun ẹ bá mi pín ètò yìí ẹ bá mi pín ká lè mọ ọwọ́ tún yàtọ̀ sí mo fọlọ́ mo fẹ́ lùmọ̀ rẹ̀ bẹ̀ wá ẹ bá mi pín ẹ wọn bá mi láìkì ẹ wọn bá mi lọ́fù ẹ. ó yẹ jẹ́ ká travel lọ sọ́dọ̀ òkété hmm, òkété ẹran abàmì kábíyèsí olódùmarè bẹ̀yìn àgbààgbà o bẹ̀yìn t'Olódùmarè tó kólé ayé lé lọ́wọ́ ìbá ọmọdé ìbá àgbàlagbà ìbá bàbá ìbá yèyé ìbá ọkùnrin ìbá obìnrin ìbá gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí kábíyèsí Olódùmarè fáàmì àtọ́yẹ̀ ìbísọ̀lá adéṣọlá ẹ ṣeun o ẹ bá mi ṣíà prógráàmù yìí bàbá mi ọlátúndé saheed tèmítáyọ̀ olókọ ẹ bá mi ṣíà prógráàmù kó lọ fà ẹ jọ àwọn èèyàn wa gbọ́dọ̀ mọ̀ by force wọ́n gbọ́dọ̀ wọ́n gbọ́dọ̀ wọ́n gbọ́dọ̀ iye wa gbọ́dọ̀ sí by force ọ̀rọ̀ káàrọ̀ òjìrè mọ́ sọ mi lọ sí mi mọ mi mọ ìran ẹlòmíì ìran tèmi mọ́ sọ bó ṣe rí ní ìran tèmi mọ́ sọ yẹn ibi tá ti mú ọ̀pọ̀lọpọ̀ àwọn kan tá ń tìbọnú àwọn ìwé ẹ̀sìn wá fún wa òní mọ́ sọ yìí níwòye tèmi mọ́ sọ o níwòye tèmi àti orí mi ṣe mọ́ tí mo ṣe mọ̀ pé ọgbọ́n orí mi ò ní tàn mí jẹ ní àwọn ibì kan. ìlú kan wà nílẹ̀ Yorùbá tí wọ́n ń pè ní ìlú Ìkòyí àwọn ọmọ ń pè kí ní bá ń gbọ́ oníkòyí oníkòyí oníkòyí ìtàn tó rọ̀ mọ́ ìlú Ìkòyí ìtàn tó lágbára nílẹ̀ Yorùbá nínú tàn ilẹ̀ ìṣẹ̀dálẹ̀ ilẹ̀ káàrọ̀ òjìrè wọ́n ní ìran ìkòyí ò gbọ́dọ̀ jòkété ìran oníkòyí tó bá jòkété bàbá tóbi lọ́mọ ló jẹ jẹ́ tiẹ̀ màtà tó rọ̀ mọ́ náà àáfà tó bá wá ní oògùn tó níkùn tó kírun tí owó rẹ̀ ti dúró tá bá bí parí kan bálákùbà bálákùbà bàdà tó bá jẹ́ ọmọ ìlú Ìkòyí kó lọ jòkè tẹ́lẹ̀wò kó wá rí ntí ntí kinní kan wọ́n rí tí òkè fi rí tọ̀tọ̀ ojú àwa rí kò mí ìmọ̀ orú tó lè ṣe wọn kò kò èèwọ̀ ni èèyàn ń gbìjà ìwèwọ̀ ló máa ń gbìjà ara ẹ̀ tó o bá ti jọmọ bíbí Oníkòyí ìran oníkòyí wọn bí ẹkú mi mọ irú ẹ̀sìn tó fẹ́ gbà ó gbọ́dọ̀ jò kété èèwọ̀ ni tó bá jẹ́ wọn ní sọ wọn kì í sọ fún yàn ìmọ̀ kírun mọ yanáfílà ò sínú ilé tó wà nílẹ̀ yìí wọ́n ṣe istí ara fún mi kò ṣe tó wà nílẹ̀ àwọn ṣéwà àti ṣéyà ò lè ṣe tó wà nílẹ̀ yìí wọ́n á gbé ẹ padà sí pìlẹ̀ ilé bàbá ẹ̀ kan tó rí n tó ń ṣe ìyẹn tó bá ní solution ó yẹ jẹ́ ká wá wo ejò olúfà. Hey kábíyèsí olódùmarè ó jẹ́ kí n rántí ní ọdún kan kò tí ì jìnnà púpọ̀ tí n bá ti fẹ́ kọ ìwé tàbí tí n bá ti fẹ́ dá ronú ibi tí mo gbé nígbà yẹn odò wà lẹ́yìn ibẹ̀ so tí n bá ti fẹ́ dá ronú tàbí tí n fẹ́ ti fẹ́ tí n bá ti fẹ́ kọ ìwé tí n bá ti fẹ́ gbé get inspiration mi mo ní àga kan tí mo gbé sétí odò yẹn tí mo máa ń jókòó sí ti odò yẹn tí n bá ti jókòó síbẹ̀ kò sẹ́ni tó lè mi kì í mú fóònù dání mo ń ju fóònù sínú ilé ni kí n lè ráyè concentrate inspiration máa wá máa bẹ̀rẹ̀ sí ìrònú mi máa ń yàtọ̀ ní táìmù yẹn torí mi ò kí ń mu nǹkan àtọ́tí àti gbó àti mi ò kí ń mu nǹkan kan. alẹ́ ọjọ́ ilẹ̀ wa sú mi síbẹ̀ lójú ẹ̀ mo wá sùn sórí àga yẹn. olúfà ó sì wà lálẹ́ ni o mi tanná ó sì wá mo wọ bàtà ó sì ń sá orí bàtà mi ó ń sá orí bàtà mi ó ń sá orí bàtà mi èmi ò kúkú mọ̀ mo wá sún ẹsẹ̀ mo sún ẹsẹ̀ bàtà yẹ̀ kúrò lẹ́sẹ̀ mi ó sì tún sá mi ní ẹsẹ̀ ó yà yín lẹ́nu ẹ̀ àkùránì la kéde bẹ́ẹ̀ akékùránì ni akẹ́ alukurani akẹ́ alukurani débẹ̀ ó ń sọ mi lẹ́sẹ̀ wọ́n àgbẹ̀ àkíní ìfẹ́nu sọ mi lẹ́sẹ̀ kí ló ṣẹlẹ̀ mo wá wọlé the funnest thing kò kú òun bẹ̀ torí mi rí náà mo wá wọlé mo lọ mú fóònù mi mo wá padà síbẹ̀ mo wá rí i pé olúfà ni ẹ mọ tí mo ṣe ni mo dẹ̀ fi sílẹ̀ síbẹ̀ mo dẹ̀ wọlé lọ kò sí tó kàn mí láti pa gbà tí agbára kùránì àbí àti wákàtí márùn ta máa kí tí ò jẹ́ kó sá kó wọlé mo lọ́mọ sì ń ṣeré mi mo sì fi sílẹ̀ ya máa bá tiẹ̀ lọ ìyẹn tó ń kọ. àwọn ìran kan wà yàtọ̀ sí pé a kì í jẹ àti pé a gbọ́dọ̀ jẹ àwọn nǹkan wọ̀nyí a gbọ́dọ̀ ṣekú pa wọ́n tá a bá rí wọn a gbọ́dọ̀ ṣekú pa wọ́n tá a bá ti ṣekú pa wọ́n ó ti ń túmọ̀ sí pé adẹ́mi wọn légbodò àti fibi sú olóore torí láàyè kan olóore wa nínú ìtàn yẹn olóore olóore mìíràn ìmí inú wọn olóore ló máa ń jẹ́ fún ìdílé yẹn àbí fún ìlú yẹn ìmí inú wọn òun ló gbàbọ̀dì fún ìlú yẹn là ṣe gbọ́dọ̀ rí ní sàkà ní wàhálà àti rárá kábíyèsí olódùmarè àwọn ìdílé àwọn ìran kan wà àbẹ́ àwọn ìlú kan wà tí wọn kì í jẹ ejò tán bá jẹ ejò aburú á máa ṣẹlẹ̀ nínú ìlú yẹn tòun lẹ ṣe máa rí ejò irú ìlú yẹn kẹ̀ní ejò máa ń pọ̀ ń bẹ̀ ṣùgbọ́n torí pé wọ́n mọ̀ pé wọ́n jẹ àwọn wọn kì í jẹ wọn irú ìlú tí wọn bá kí ń jẹ òkété òkété máa ń pọ̀ ń bẹ̀ torí wọn kì í jẹ wọn. báwa tún ṣe ń sọ yìí àwọn ìlú kan tún wà nílẹ̀ káàárọ̀ òjìrì tó ṣe pé wọ́n gbọ́dọ̀ ajá ò gbọ́dọ̀ wọnú ìlú yẹn gẹ́gẹ́ bí bàbá mi adé adé fa ṣe sọ ajá ò wọ́n bí ajá kó wọnú ìlú yẹn tájá bá fi lè ṣe mistake wọnú ìlú tàbí tẹ́yìnbó ìbá mú ajá wọnú ìlú yẹn ajá yẹn á kú ni ajá náà á kú lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá ti ń dáṣẹ̀ ọ̀run lẹ́yìn ikú ni ikú lè rẹ̀ṣẹ̀ ṣe tí ní tẹ́lẹ̀ mọ́sán bàbá adéfàlá bàbá mi adéfàlá hakim ni there is, there is a town in Anambra state that don't kill or eat snakes they can come visit you if you are new in the town imagine wọ́n wá kí yín wọ́n dẹ̀ ní ṣe yín jàǹbá òun nìyẹn o tá a bá wádìí lọ tá a bá wádìí bọ̀ nínú ìlú yẹn ní Anambra ìṣẹ̀dálẹ̀ ìlú yẹn ni ó ní nǹkan ṣe pẹ̀lú ejò ó ní nǹkan ṣe pẹ̀lú olúfà ó ní nǹkan ṣe pẹ̀lú okunlẹ̀. náà ṣe bu ọ̀nà fún wọn tí àwọn olúfà yẹn tí àwọn okunlẹ̀ yẹn tí àwọn ejò náà tí wọ́n fi wá mọ tí wọ́n ń ṣèyàn lálejò ẹ wo kọ́díà relationship tó wà láàrin wọn ẹ wo connection spiritual connection tó wà ń bẹ̀. kábíyèsí olódùmarè àwọn ìlú kan wà tí wọn gbọ́dọ̀ jẹ awó ẹyẹ awó àwọn ìlú kan wà tí wọn gbọ́dọ̀ jẹ àparò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn amú ti tajá kò sẹ́ẹ̀rì fún un torí pé ajá máa ń jẹ́ ìdọ̀tí àbí ajá máa ń dọdẹ ó máa ṣe kinní kan gbẹ́gbọ́n ẹ má jẹ́ ká dig deep ó ti yá àwọn ọlọ́gbọ́n. níkòyí ẹn tó alágbára kan níkò lára àwọn tó tẹ ìlú lára àwọn tó lára àwọn ìtàn ìṣẹ̀dálẹ̀ ìkòyí oníkòyí náà pè nígbà náà lọ́hùn oníkòyí oníkòyí oníkòyí. Hmm. bàbá mi ní nílùú Anambra yẹn ẹni tó bá ṣe mistake pa ẹyọ kan. a gbọ́dọ̀ a gbọ́dọ̀ sin a gbọ́dọ̀ sin ejò yẹn gbà tán sin òkú èèyàn ni. Eh, bàbá mi Akeem kí torí sẹ́ńsọ̀ tó wà lórí péjì yìí kill tẹ́kọ̀ yẹn ẹ bá mi fi star sáàrin bóyá bóyá àárín k àti i yẹn kọ́mọ̀bà kọ́mọ̀bà id kọ́mẹ̀ntì yẹn automatically ẹ bá mi edit kọ́mẹ̀ntì yẹn kẹ́ fi star sáàrin ọ̀rọ̀ kill yẹn ìfẹ́ kan id kọ́mẹ̀ntì yẹn automatic sensor ni mo ṣètẹ̀ síbẹ̀ torí àwọn torí àwọn kan torí Facebook rule and regulation. so ẹ wá wò ó oníkòyí nígbà ìwáṣẹ̀ èèyàn akọni ọkùnrin ni nǹkan kan ló lòdì sí nǹkan kan tó ṣẹlẹ̀ nígbà kan láàyè kan bákanbákan tí oníkòyí fi bínú tó fi di òkété o tó rìn wọ̀gbọ̀ lọ kábíyèsí olódùmarè a fẹ́ tú ìtàn délẹ̀délẹ̀ lórí nítorí nǹkan tí mo wá àdírẹ́sì ajá gangan ni mo wá àdírẹ́sì mo kàn fi àwọn ilé bọ́tírẹ́sì ẹ̀ ni. ǹjẹ́ ẹ̀yin mọ̀ pé àwọn ìlú kan wà nílẹ̀ káàárọ̀ òjìrè àti àwọn ìdílé kan wà tí wọn kì í jẹ anything tó bá ti ń fò tó bá ti ní ìyẹ́ tó ń fò ẹ mọ̀ àwọn ìlú kan wà tí ó yẹ pé anything tó bá ti ní ìyẹ́ bí ẹyẹ ẹyẹ pẹ́pẹ́yẹ adìyẹ wọn kì í jẹ ẹ ṣé bàbá mi Akeem ẹ ṣé ẹ ṣé. <laughs> ẹ ṣe ẹ ṣe mọlẹ mọ in fact Olódùmarè á jẹ́ kó dáa fún yín láyé islam náà ti gbà wá gbà wọn islam wọlé káàrọ̀ òjìrì ẹ dáhùn àbí nítorí pé islam ò ti sọ pé ẹ jòkété ẹ má jòkété àwọn ọmọ Oníkòyí àwọn tó àfàtàn gbà ló ń ṣe bákan bákan o so does that mean pé àwọn àfáà tó bá wà nínú nílùú kò yìí torí pé Quran ti àbí àrísì ní ká máa jòkété wọn bí yàláyà wọn dá kán jòkété tí wọn bá wọn gbé àbẹ àwọn tí so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kó kí iṣẹ́ ẹranko tó burú nìkan nǹkan tó bá ti ń pè ní èèwọ̀ èèwọ̀ ni àwọn kan ó yá ẹ̀yin òṣèbíra yín pé Ògún Ògún lákàyé ọ̀sìn mọ́lẹ̀ olómìnlé fẹ̀jẹ̀ wò lásán lékè máa fi màkímà bọ́ra kí ló tó ṣiṣẹ́ pé ajá ni ògùn fẹ́ràn jù àfẹ́ tẹnubọ̀ àfẹ́ tẹnubọ̀ tán bẹ̀ yẹn mo kàn mo kàn fi àwọn kinní bọ́tírẹ́sì àwọn kílèmù òfò táwa kan máa ń kílèmù ni o èèwọ̀ lèèwọ̀ ń jẹ́ ṣùgbọ́n àwọn kò sí kúránì ò ń ṣe ìlú kúránì ò kì í ṣe ìlú Islam ò kì ṣe ìlú olódùmarè tó dá ayé tó dá àwọn ẹ̀dá àwọn ẹran kan síbi kan àwọn ẹran kan síbi ó fún wọn ní gbogbo èròjà tó máa lò ẹ lè gbé èròjà sáúdí wá sí ilẹ̀ káàrọ̀ òjire kó dẹ̀ ṣiṣẹ́ bó ṣe ṣiṣẹ́ kó ṣiṣẹ́ ilẹ̀ káàrọ̀ òjire bó ṣe ṣiṣẹ́ sáúdí ẹ̀rí kúṣẹ́ kò tako làákàyè ni. àwa ń gbé bọ̀ àwa mú tiwa ń bì pé kan ajá sọ àwọn ìdílé tó yẹ pé wọn máa ń jẹ ajá àwọn òǹdó ẹ̀gìn àwọn òǹdó lókìlì ẹ fẹ́ sọ fún wọn pájá ò dáa àbí bẹ́ẹ̀ kọ́ ìran nǹkan tí oníkan nǹkan tí ìlú kọ̀ọ̀kan ní ní èèwọ̀ àti n tó yẹ kán ṣe n tí ìdílé kọ̀ọ̀kan ní ní èèwọ̀ àti n tó yẹ kán ṣe kò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀sìn kò ní nǹkan ṣe pẹ̀lú ìwé kankan yálà ìwé fáyálà ìwé kò ní nǹkan ìran ni èèwọ̀ ìran ni èèwọ̀ ìṣẹ̀dálẹ̀ ìlú ni kò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀ kò ní nǹkan kan pẹ̀lú ẹ̀. àbí <laughs> àbí ṣé kò ṣàmà ní òkè Ondo tàwọn àti àti Ìtún Èkìtì àwọn pé Èkìtì state àti Ondo state the same state làwọn méjì tẹ́lẹ̀ kó tó di pọ́npín ṣàmà ní kò sí mùsùlùmí ń bẹ́ẹ̀ ni so ìdílé wọn mùsùlùmí náà ṣe láti ilẹ̀ ẹ má jẹ́ ká fi ẹ má jẹ́ ká fi ẹ̀kọ́ tanná fúnra wa mọ́ ká má ṣàpamọ́ sábẹ́ ẹ̀sìn ká má twist ọrùn àlùkùránì n ò bá láìkì generally wàá túsì ẹ̀ pé kíní mi láìkì ẹ̀ ni àwọn Oǹdó àti Èkìtì tán máa ń jẹ ajá kò mí pé tí wọn bá jẹ ajá pé nǹkan láburú máa ṣe wọn o choice ni tó bá jẹ́ kò sí tó máa ṣe ò jẹ́ kò ní kò túnú kankan lára ẹ̀ ṣùgbọ́n títí ìlú tó bá ìrajà lọ́dọ̀ tèmi kò sí choice you don't have a choice o o make a decision wọ́n ti o ajá ìṣe no no ni báwẹ̀ ò lè jò kété báwẹ̀ ò lè jẹjò but choice ni láti jẹ àwọn òkété àtẹjò báwẹ̀ ò lè má jẹ́ kò sí tó máa ṣe báwẹ̀ ò lè jẹ́ kò sí tó máa ṣe bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe rí ẹ má ẹ má ẹ má dẹ́rù wèrè bá anybody láti ẹ máa sọ nǹkan tí ò mú làákàyè wá ẹ̀dẹ̀ a máa wá ẹ̀rí tó a máa gbé lẹ́sẹ̀ ẹ̀yin náà lẹ́tún máa máa takora yín èwo ni ká tẹ̀lé nínú gbogbo ẹ̀ so ànábì oníkálukú ti pé mẹ́fà ọ̀tọ̀ lè lè sọ ọ̀tọ̀ lè lè sọ ọ̀tọ̀ lè sọ so ìránṣẹ́ oníkálukú ìránṣẹ́ tí ó rán wá tó rán sí oníkálukú yín tó táwọn aláǹbẹ̀ ọ̀mọ̀rẹ́ láìsìn kan náà ìránṣẹ́ mẹ́fà ló wà nìyẹn ló mú ẹ má jẹ́ ká fẹ́ kọ̀tànà fúnra wa ẹ bá mi share program yìí àárín ju báyìí lálẹ́ yìí torí máa máa mú oríṣiríṣi àwọn kankan wá olódùmarè aṣáàánú wa á tù àníbáráyé fọwọ́ tì ọ̀nà wa ṣí ọ̀nà wa là èrè á di ìgbà míì tá a tún máa máa pàdé láàárọ̀ là mo sọ wípé ó dàbọ̀.